èyí ló di ẹ̀kejì tí máa wá síbí lórí ọ̀rọ̀ insecurity. wípé wọ́n pa àwọn èèyàn wa. first mo fẹ́ sọ fún yín mo ti address àwọn èèyàn ní ilé bàbá tí. Ti bàbá ifá níbẹ̀ yẹn bọ́n tí mo sọ ń bẹ̀ òun náà ni màá repeat ń bì. gẹ́gẹ́ bí ìjọba we failed you. We failed you because the loss of lives ẹ lísìn sí mi. Sọ́kẹ̀ àná gbogbo ẹ̀mí tá a fi ṣòfò. ó ń ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. tí ẹ bá fẹ́ sọ pé ẹni tí kò ṣe nǹkan tó yẹ kó ṣe.

wàhálẹ̀ kejì tí ojú ò bá fọ́ mo fẹ́ bẹ̀ yín ni mo wá síwájú yín láti sọ fún yín pé this is the last time tí irú nǹkan báyìí tá a ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ṣe rí tí ọ̀rọ̀ bá ti dé ibi tó jẹ́ pé eh, eṣinṣin ó ti bàlẹ̀ ibi tó dẹ́líkèètì ní ara èèyàn ọgbọ́n ni a fi yanjú ẹ̀. mo ti sọ fún mo ti sọ fún alága yìí gbogbo àwọn vigilantes àti àwọn tí wọ́n ń ṣọ́ ìlú ìjọba yà wà responsible fún wọn. ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ààyè kí ìjọba yìí ìjọba yìí ni tí ẹ bá fi mí síbẹ̀ mi ò ní sí bẹ̀. ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè láti ṣe tó tọ́ àti tó yẹ tó fi jẹ́ pé irú tó fi jẹ́ pé irú àpéjọ yìí kò ní wáyé mọ́ inú àpé irú àpéjọ pé òun wọ́n pẹ́ nìkan security issues ní eh, ìgangan will be a thing of the past ṣùgbọ́n ẹ ẹ fún mi ní àyè láti ṣe ntótọ́ àti ntóyẹ mo bẹ̀ ni don't take the laws into your hands gbogbo ibi tí failures ti wà gbogbo ẹ̀ láti identify and ẹ wo. wẹ́dà tó wà níta ń sìn irú àsìkò tó yẹ kí a máa lọ sóko ni ká máa sùn kí pẹ̀lú two eyes closed ẹ gbà yí pé èmi ní kẹ́ hold accountable mi ò níbi tí mo fẹ́ sá lọ mi ò lè sọ pé Àbújá ni because. there are certain things that tí àwa náà put in place To yẹ kó ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ jọ ẹ fún mi ní time we will resolve it and lágbára Ọlọ́run lágbára Ọlọ́run tí ẹ̀mí bá wà ìrètí wà ìrètí wà fún gbogbo wa ẹ ṣeun mo dúpẹ́.